àjọṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ déédéé láàrin àwọn olórí àwọn òṣìṣẹ́ ààbò àti ààbò tó wà ní àyíká ẹnu ibodè ààlà orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè benin republic ṣe pàtàkì láti ṣàyẹ̀wò àwọn kọlọ̀rọ̀ sí ọ̀daràn tí wọ́n ń gba ẹnu ibodè yìí kọjá lọ ṣiṣẹ́ ọwọ́ wọn kí wọ́n sì rí wípé fínífíní àti ìdúróṣinṣin ní ààbò ilẹ̀ ilé gbọ́dọ̀ wà ọ̀rọ̀ yìí àti àwọn nǹkan mìíràn ni wọ́n gbéyàwó láàrin àwọn ìgbìmọ̀ ààbò àti àwọn ẹni tí ọ̀rọ̀ kàn lẹ́yìn tó wáyé nílùú ìmẹ̀kọ ìjọba ìbílẹ̀ ìmẹ̀kọ afọ ní ìpínlẹ̀ Ògùn akọ̀ròyìn wa Lukman Adéfẹ̀sọ ni ó ṣàtòjọ ìròyìn yìí tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn ẹ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. ìfọ̀rọ̀wérọ̀ láàrin àwọn adarí iléeṣẹ́ elétò ààbò tí wọ́n wà níkápá àwọn ẹnubodè ilẹ̀ yìí jẹ́ ọ̀kan lára onírúurú ìgbìyànjú àjùmọ̀ṣe láti rí i dájú wípé ẹnubodè orílẹ̀-èdè yìí láti ẹnu ọ̀nà àbáwọlé ìjọba ìbílẹ̀ mẹ́kọ àfọ́n wà lábẹ́ ààbò tó gbópọn tako làásìgbò tàbí ìgbógun yòówù nígbà tí wọ́n ń sọ àwọn iṣẹ́ wọn gẹ́gẹ́ bí elétò ààbò tó ń dáàbò bo ẹnubodè ilẹ̀ yìí àti agbègbè rẹ̀ àwọn adarí iléeṣẹ́ elétò ààbò wọ̀nyí ṣe àtẹnumọ́ wípé ìfọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́ láàrin wọn kó ipa pàtàkì nínú àwọn àṣeyọrí tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ tako àwọn ìwà ìṣèjàǹdùkú tó máa ń wáyé láwọn ẹnubodè ìlú gẹ́gẹ́ bí wọ́n tún ti fi dá àwọn aráàlú lójú wípé ààbò tó nípọn wà fún ẹ̀mí àti dúkìá wọn ẹ̀wẹ̀ wọ́n wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ sí i látọ̀dọ̀ àwọn adarí ìlú àti àwọn lọ́gàálọ́gàá lórí ọ̀rọ̀ ètò ààbò láti lè kíwọ́ ìwà ọ̀daràn bọlẹ̀ pátápátá. irú ẹni tó bá ń tí ò ní dọ́kúmẹ́ǹtì kò ní passport láti orílẹ̀-èdè a máa dá padà because irú èèyàn báyẹn kò sí ẹni mìíràn láti dọ́kúmẹ́ǹtì gbogbo nǹkan tó bá ti jẹ́ dúkìá ìjọba títí dórí hospital àwọn iléèwé wa gbogbo àti àwọn secretariat wa they are under the care of the Nigerian Security and Civil Defence Corps. bá a ṣe ń ṣe bá a ṣe ń ṣe pàkí ìlàkìlà láti lọ mú àwọn tó ń tà àtàwọn tó ń gbé bẹ́ẹ̀ náà ni a máa ń dìde fún ìdánilẹ́kọ̀ọ́ káàkiri. onímẹ̀kọ tìlú ìmẹ̀kọ ọba Benjamin Alabi Ọlánìtẹ́ olólà tìlú ìlara ọba mutiu alani oyedelawa pẹ̀lú àwọn ọbalayé mìíràn rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ láti ṣe àgbéyẹ̀wò òfin tí wọ́n fìdè títa epo bẹntiró ní bíi ogún kìlómítà sí ẹnubodè ìlú bí wọ́n ti wí pé ìgbésẹ̀ yìí ti kó ọ̀pọ̀ àkóbá bá ọrọ̀ ajé agbègbè wọn. kọ́mù kan á lọ tí wọ́n bọ̀ òfin níbi kò yẹ n kò jẹ́ ọba arúfin o ìtura àti ní ká jókòó ká lè máa gbọ́ ká lè ṣe kí ni o ibi àfẹ́ bẹ̀rù sí pé ẹ̀yin ká ń lo iṣẹ́ iṣẹ́ yíyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín kó má lè ju o. ìfọ̀rọ̀wérọ̀ láàrin àwọn adarí iléeṣẹ́ elétò ààbò yìí ni wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ara ètò láti fi ṣe àjọyọ̀ ọdún kẹwàá ìgbàdé onímẹ̀kọ tìlú ìmẹ̀kọ ọba Benjamin Alabi Ọlánìtẹ́ Bùnmi Òní ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ NTA Mẹ̀kọ.